àgbáyé ọwọ́ adé láì. olóbìnrin ò lè lé àyè gba ewu. ọlọ́wọ́ sábọ̀ lé wọn kó lórí ẹni kan mọ́ àbẹ̀ mi. iná nàṣọ àrùtù sọ̀rọ̀. kílá wí kílá wí. ìgbọ̀dọ̀ rí ẹni kan mọ́ àbẹ̀ mi. iná nàyẹ̀dẹ̀ ha àyà àbẹ̀ mi wáyé. ẹ fọwọ́ kú bí ẹ wà ní àwọn làǹdíyà yìí alhamdulilayi. bọ́lá ṣe kẹ́lẹ́ tó di ibẹ̀ bá rí inú kí n lọ ló òyìnbó àti mo dáhùn lọ mọ́tà. ní ìbá ṣe bẹ́ẹ̀ ó kú bàbá yòókù tẹ bá rí bàbá wà yìí ọwọ́ ayé iṣẹ́ mi lòdì èmi mo nìyà yìí. wọlá orí dẹ́ta tó lè àrí àwọn ọmọdé àwà. ìjọ àti bàbá wa bà wá mc ti pè mí nìkan jago méjìlá òru ọ̀la wà ń bẹ̀ báyìí ẹ ni mo fẹ́ mo ní lẹ́yìn òní níbo lẹwà ó níbẹ̀ làwọn bàbá yìí ó ní wọn ní wọn ra wọn ní filẹ̀ àwọn akọ yá àláwù lọ́wọ́ bí bàbá ọba tí bàbá ọba fi rí president yìí adébọ́lọ̀ fẹ́ lójú ti tẹ̀lé ọlọ́run fi dé orí àmọ́ báyìí pé yóò ṣe ayé ẹ̀ ní àsìkò ẹ̀ ní òun ni wọ́n mú nígbà tí ó tó ẹsẹ̀ gbà rẹ̀ sí ni bàbá subhanallah mo ní à subhanallah tó bí ìbàdàn ó ní mo yin ọlọ́run ọlọ́run bàbá mo ti forí kalẹ̀ bọ́lọ̀ bàbá lọ wọlé ọlọ́run lọ wọlé ọlọ́run àbẹ́lẹ́ kúndé ẹ̀ lọ kí wọ́n ní ẹ̀ ń wá ẹ̀jẹ̀ màlúù lásán ẹjíjó sì lásán ẹgbẹ́ egun lásán ọ̀rọ̀ lórí ìjẹ́ sàmọ̀nù sẹ́ńtì méjì kò sì mọ̀ wá rẹ̀ mọ́ òyà ayà wèrè lóru sàmọ̀nù sẹ́ńtì méjì òun náà wá lọ wá sẹ́yìn ìlú tàwọn sáré àyè wá kì í sọ wọ́n ní ìsẹ́jú méjì etí ọ̀tà ẹ ẹ ẹ mc ọ̀dọ̀ náà tọ̀ wọ́n lé wa. nígbà ọmọ yìí. ìdá àdàsọ̀rọ̀ òṣòro ni. wo wo bọ̀ bá kéwù dáadáa ní ìlú ni ọ̀dọ̀ mọ́ta ọ̀dà mi lójú. Gbogbo bàbá tí wọ́n fún ọmọ Musa ìlọ kankan. Àwọn ọtí tẹ̀lé mi lè fún. Ìlànà àyàtì ha, alhamdulillahi. Ó fa afa mi ìbámu mẹ́ta, yóò sì fún yàgò ẹ̀, yóò fa gbúrò yàgò ẹ̀, yóò fẹ́ gan yàgò ẹ̀. Rárá, ìyàwó mi lówó èmi náà ní. Àmọ́ bàbá fún mi, ọmọlẹ́yìn mi ní lọ èmi kan àmì ìtọ́ bá jẹ́ pé ẹ sára ẹ̀ka la amẹ́ríkà ẹ̀rẹ́ fún ọmọ akéwù lèmi ni wọ́n tẹ̀lé wọn. ẹbí olú ọmọ àwọn tó fi ọmọ fún sáríà wọn lè yàn fọmọ fún inú wọn náà mọ dúró mi ní amọ̀lánà rẹ̀ wàhálà ìtọ́wájú bá wà kọ́ni fọmọ fún èèyàn onímọ̀ tó wáyé o ọlọ́wọ́ fẹ́ràn èèyàn onímọ̀ tó wáyé o bẹ́ẹ̀ yẹn bá ti bọ̀bá ìgbà òyìn oníṣẹ́ náà kọ́kọ́ tó wáyé o bí káwé yẹn bá ti wà bẹ́ẹ̀ o ọba aláyé ò ní sí bẹ́ẹ̀ o ọba aláyé bá ti wà bẹ́ẹ̀ o àwọn tó di ìlú wọn ò ní sí bẹ́ẹ̀ o ọ̀dọ̀ àwọn ọmọ gọ́ọ̀mẹ̀ntì láwa yìí wọ́n bá gbọ́ pé ọmọ ìjọba àwọn MC nù ọ̀dọ̀ ọmọ ìjọba la tó wá sí nǹkan yìí ẹ̀rù ọba wa àkànni lẹ́yìn ẹ̀mọ sí báyà kànrin kànrin wọn yìí wọn ò torí kàkà wa àwọn wa torí ta ló fẹ́ kú wọn ó sì wá á sì máa bá wà sí lọ abẹ́ọ̀gá èyí náà abẹ́ẹ̀kọ́ ẹ bá ti gbọ́ hùn ẹ pa láti bàbá wa sọ kí ló wí. wọ́n á dárò àkúrò. mi lè fídíò bàbá yìí fẹ́ pa mí. wọ́n á dárò àkúrò. ẹ bí pẹ́lẹ̀ ibi mo wà nìyẹn. wọ́n láyé. wọ̀ tó bọ́ bá wọ̀ sí mc wọn pè mo débẹ̀ náà àná tó bá wù mí ní màá dá ọlọ́run tó ọ̀rọ̀ tí bọ̀ bóyá ó débẹ̀ tó dì mọ́ni náà ni ọmọ rántí. máa kún tata fún àlòbí alhamdulilayi. ìtọ́ ọmọ tata fún àlòbí alhamdulilayi. ọba ṣe pé wọ́n bá rí kinní ọdún ọba Àyìnlá máa kí sáyà bọ́ ọ̀bá dépò yìí ọlọ́lọ́mọ yìí orin tí ó gba ìta lọ́dọ̀ àwọn kásẹ̀tì wọ́n yẹ̀yẹ́ yìí wọ́n kọrin ní àdínlẹ̀pọ̀ wájú yìí àbọ̀dọ̀ wa bọ̀ sí tòun ta ìṣe wàhálà kan nínú ọmọ gun ọ ní ọmọ tọ́jà wọn gun ọ ní òbí wọ́n ti mọ̀ pé ìwọ lọ́kàn òsì ní débẹ̀ ẹ̀dá wọn pa ọlọ́wọ́ sọ fún ọjọ́ náà pé kò sí kù dá lọ́dà yìí kí ló wá sẹ́kù ipò tí wọ́n lò ní dé àyìndé ọmọ akínsáyà ẹ̀ ló dé yìí.